الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين كلا دين تلواني أكبر الله النبي إبراهيم إسماعيل أن طهر بيتي للطائفين أرى ريتا والفا ما فيك بي مسلاسي إلي الله الله لنين ونمو وللواني بيتي إلي مي الله ونقبنوه أبي but wọ́n ni tí ń fún wa gbọ́yí ń bẹ̀rún náà ní pé ìwọ́kò nímọ̀ o èmi ni mo sé kí ní èmi ọlọ́run mo ní ma wá rí tí tí ń fi san lẹ́sàn bọ̀bá ti kọ mọ́sálásí àbófilẹ̀ mọ́sálásí kalẹ̀ kọ́dà bẹ́ẹ̀ jà kọ́dà bí wà ti mọ́ mọ́ gbọ́ra yíyé mọ́ the moment yẹn bá ti dà níyàn pé masalasi níbi olúwa ní bẹ́ìtì àntọ́ hírọ́ bẹ́ìtì yàlẹ̀ tọ́ ìfìn wà láàkìfìn wà rókàí sù olúwa ní ẹ̀fọ́ ilé mímá ẹ̀mọ́ ilé ọlọ́run nínú tí ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ masalasi òun lẹ̀gbín àbẹ́gbìn kéèkéé ẹ̀gbin ńlá làwọn ẹ̀gbin tí àwà náà mọ̀ pé àkódé ah, lè yọ ọba ìrùn jẹ́ bí ìgbẹ́ bí tọ̀ àbí pọ̀tà àwọn kankan bẹ lóòtó lè mọ́ bà àrùn jẹ́ àmọ́kọ̀ dá ká máa ló se wá nà átàrù pé pé inú ẹsẹ̀ tọ́kàn bá nú rẹ́kọ̀dẹ̀ gbá ah, sílé iná tún àkọ́jí wà mẹ́ o àbẹ́lòmí wa mú tíṣù òfin nù dọ̀tí mọ́sílásí <laughs> ni ó jù sí ẹ̀bá ìfẹ́lòmí ó ní ẹbá láwọn tí wọ́n gbà ní àwọn tí wọ́n gbà wọ́n gbà ládá ìwọ́ tí wọ́n dá síbẹ̀ nǹkan kí ni wọ́n gbà mẹ́nà ìfàtíà nínú wẹ̀ ẹ̀sẹ̀ tí ọmọ wọ̀ rẹ́kọ́dù èèyàn òun ní kọ́dà kọ́ ha kẹlẹ̀m̀bẹ̀ sí sí masalasi torí náà ká mọ́kàn fojú pé ìta mọ́ masalasi fún ni ìgbẹ́ ìtọ̀ tó bàrún jẹ́ àwọn tí àwa náà bá jẹ́ gbànú lè wa èsì tàà ń se masalasi àbí òun kàlùkún náà sáà mọ́ ìtóhun lè gbà nínú ilé tóhun gbé tíyàn bá gbà kọ́dà common sense yẹ kọ́ sọ fún yẹn pé a ń lè tèmi èmi ò lè gba rúdọ̀ báyìí kọ̀yẹ́ kí n ọlọ́run béèyàn bá wá jẹ́ ni tí wọ́n á mójú tó kílẹ̀ ọlọ́run má ládàpọ̀ mẹ́ púpọ̀ báwọn kan bá ń dọ̀tí rẹ̀ àwọn náà máa ń táwọn gbà lọ́dọ̀ ọlọ́run wọn tí wọ́n èmi ọ vọlọ̀ntí jẹ masalasi ọdọ̀tí nígbàtí lè tèmi náà dọ̀tí inú tẹ́ fi ma bó ti pàtàkì tó láyà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam ìyá kan bẹ a non-entity yẹtẹ́nìkan kan ọ̀mọ́ nílùú àwọn ọ̀mọ́ léèyàn kan ìyá gbàlagbà kan kí lòun kan ma wá sí ìmọ̀ masalasi annabi sallallahu alaihi wasallam ọba tún ti rí ibì kan tó dọ̀tí ọkàn sàdédé ànẹ́bí ò rí mọ́ tẹ́mọ̀ irú ilẹ̀ yìí yóò ti láàyẹ pé a ah, iníyè rí báyìí tẹ́lẹ̀ ànẹ́bí wá bèèrè pé kí ló sárábìnrin yìí àwọn ló ti kú a non-entity ní sẹ́ àwọn ọ̀kágún pé ya kìíní ni ó ti lọ ànẹ́bí ni kí sọ fún mi ànẹ́bí ń gbé bẹ̀ fáwọn fún àwọn ọba jọ wọn lójú ká obìnrin tí ma gbálẹ̀ òun là ń wífà <laughs> ànábì níbẹ̀ ni tí ló dé tẹ̀ sọ fún ìjọ tó kú tánkírùn sílá kò sí tó kọlífà rẹ̀ ju pé ń tún mọ́sálásí sí lọ kọ́dà àwọn sọ abẹ́ wá wà fọ́ọ̀sì láti wá wà wífà ànábì ìjọ náà ní àà ah, ẹnìkan lóhun rántí ń jọ tí ya ìkú ànábì kúntà sọ iman kọ ìlà wà nẹ́bí ọgbà àwẹ̀ ń jọ náà ó sì ń sunrun ọ̀sán lọ́wọ́ ọ̀sán ló kú àwá wò pé ah, nẹ́bí ń gbáwẹ̀ ń sì tún ń sùn lọ́wọ́ torí rúyá ìláwà fi lọ <laughs> ọba jẹ́ ẹsẹ́ lómí ní rúyá ìláwà torí ẹ lọ jí àwọn ọmọ pé ó jù bẹ́ẹ̀ lọ gbogbo ilé tí wọ́n wí náà ẹgbẹ́ kí lànàbí fọ́ sí dùlú ní àlàkọ́bìnrin à ẹ̀ǹsọ́mbì sàárè rẹ̀ lọ fi sàárè rẹ̀ hàn mí ibi tẹ́ sin sí ànábì wa ọwà lọ òun lọ gbé súnnà lórí obìnrin yìí ni súnnà pé bẹ́yàn ọba bárun jànáza o lè kírun lórí kíni lórí sàárè ìyá ìlọ́fà ànábì ní ẹmú mi lọ bí sàárè rẹ̀ ìrún tí ń kí sí láyín lọ kí kí lọ́kọlífà rẹ̀ kọ́dà ànábì ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pọ́bà kan kú kò sí ọ̀n rẹ́kọ̀dù bẹ́ àbí pó lówó kan kú ànábí wá ní ẹmú mi lọ bí sáré rẹ̀ nígbàtí rìnrìn kí sí ìyá tí ń gbálẹ̀ masalasi torí náà gbogbo àwátá bá ti ń se ẹja múra sí pọ́làbọ̀ pé èèyàn ma nù náà ni gbogbo bí i bá wọ àwọn masalasi mi yọ́fẹ́ lé bì tó ìpẹ́ ní kọ̀ọ̀kan tí ń se ń wábẹ̀ náà ilé tí wọn ò rí bẹ́ẹ̀ kí ló dé tíyàn ọ̀jẹ́ gbà ń lè ààrẹ kí ní fi ń lọlé ọlọ́run inú bí tó yẹ mọ́ ní mọ́tótó tẹ̀gbìn àti mọ́tótó kí nǹkan neat òun ni masalasi bàbá wá rẹ̀ ni tí ó se bí wọ́n bá wà ń pò pé kọ́lá bẹ́yàn bá wá lè se fún rẹ̀ ó lè employ tí ó mọ́ se àwọn tó gbọ́ ìsìláàmù yé bẹ́ẹ̀ mọ́ se bẹ́ẹ̀ wípé kọ́dà kò ní sọ fẹ́ nìkan yọ́ kàn wẹ́ nìkan náà ni pé iṣẹ́ tí mo fẹ́ bẹ̀yìn èlò lẹ́mọ̀ gbà lóṣù 5,000 10,000 kìí jù báhùn náà lọ tọ́ílẹ̀tì mọ́sílásí kọ̀gbọ́dọ̀ ọ̀run ó àwọn ṣe ládánù tí ládáyàn ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan sì ní mọ́ tó ní pariwá pẹ́yàn bá sì lówó tí ó fi gbà yàn ah, wọ́n náà lówó làlàáfíà rẹ̀ ládàpọ̀ mẹ́ púpọ̀ òun ló já mọ́ ẹ̀rí ti yá ìwá rọ́bí ọlọ́hù tààlá àníhà nídàkejì ẹ̀ẹ̀sẹ̀ wá ní o kíyàn ọmọ sí kíni pẹ̀pọ̀ ní ọmọ dádọ̀ tí àbẹ́gbìn sí ẹnu mọ́ṣálásí olúwalára àdéhùn ta gbé pẹ̀lú annabi ibrahim àtànnabi ismail ní pé àntọ́ hìrọ́ ẹmọ ilé mi o ó ń bí ẹgbẹ́ àti dọ̀tí ilé mi ọlọ́run èsẹ̀ ibi tí ẹgbìn àbídọ̀ tí ọmọ gbé tọ́hìrọ ọbẹ̀ ìtìyà tọ́ bẹ̀bá wá fọ́ lé mi ọlọ́run ọba mọ́ àwọn owó ni wọ́n máa wá bẹ́ ara ń tí a fi padà sí ta wílẹ̀ kan kí lọ́lọ́run ní a máa se mọ́sálásí kílà wá ń se olúwa ní bẹ́yàn ọba wá mọ́sálásí àwọn tí ẹ fọ́ mọ́ fún tí wọ́n máa wá mọ́sálásí kàábà lólúwa ń wí ò lé àtọ̀ ìfì àwọn tí ń se tọ̀ wá fún ẹnìkan ọ̀gbọ́dọ̀ dándakú dánwò kọ máa se tọ̀wáfù bì kan o lẹ́yìn kàábà ọgbẹ̀n tí ń bá ń se bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ní wá ara wọn tí ń tọ̀wáfù sàárè lónìí ara wọn tí wọ́n ní ṣe wọ́n fún invisa ní àwọn ọkọ̀ bì kan sí àyín mọ́ wá ní bàdà mẹ́un tó sì wá mẹ́un ọlọ́run tó padà láwọn èèyàn ó dìde wọn lọ wó dànù wọn náà kọ́ kàábà sí bàdàn àwọn ọ̀gbùngọ̀ náà sí lọ tọ̀ wá fún rẹ̀ náà pé kò sí tí ó tà nílẹ̀ yorùbá yìí mẹ́rin bá ti parọ́ kan tó wé ní kankan wọ́n bá ti ẹ̀ ti lọ mọ́ di ayé kan fún wọn ó lówó ó bímọ́ ó rí promotion bí iṣẹ́ ọ̀tánù wọ́n mọ̀ dà lọ́bẹ̀ ní wìtìwìtì <laughs> nítòsí wa ń bá dàn bí náà alhamdulillah kò sí mẹ́ mọ́ lónìí ọgbọ́n ti gbọ́ àmọ́ kí lọ jẹ́ kírù yíò náà wà tẹ́lẹ̀ náà inú tí gbogbo alfa onímọ̀ panupọ̀ lágbàáyé ni pé láàyò tọ́ọ̀fù kò síbò míì fọ́nà mọ́sálásí ànẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ yìí ọgbọ́dọ̀ lọ sí tọ̀wá fún bẹ́ àyè kán tàà mọ́ sí tọ̀wá fún rẹ̀ ní gbogbo orílẹ̀ ayé òun ni kàábà